أسماء أسمائنا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا إلا سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا لله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما عليكم aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọgbà ní fọlọ́n ọba tó ṣe wá ní mùsùlùmí. à ń tọrọ àlékún ìtura ti ẹ̀fà nàbì sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọrọ ọba láti bàánú jẹ́ kẹ̀ fún gbogbo wa. àlọ́ ìkẹlù pérérà nàbì má jẹ́ ọjà sí àfẹ́mi àtẹ̀yìn. ọlọ́run dákun tó ọba kí ànábì tó káwọn alẹ́ rẹ̀ tó kí àwọn sọ̀hábà rẹ̀ dákun kí àwa náà pẹ̀lú wọn káwọn òbí wa pẹ̀lú wọn káwọn àfa wa káwọn aya wa káwọn ọmọ wa káwọn ọ̀rẹ́ wa náà pẹ̀lú wọn ọládàní kan sí rẹ̀ àwa ń bí ọ níjọ kan oṣù rẹ̀ rọmọdán kẹlẹ̀ yọ gbà tí ò ní gbà mí mà ọlọ́mọsí ilé ìlágbà mẹ́rin kọ̀ọ̀kan wa ìkànnì yóò sì bẹ̀rẹ̀ tí ò ní bá wọn parí rẹ̀ ọlọ́njọ́ yà rí dákùnjẹ́ àjọ parí ilé iná ọládàní kan sí rẹ̀ èrè táàmù kónú rọmọdán mọ́jọ jẹ́ pé a fi bí para wa ni o jẹ́ wà nínú ẹni tí ó jáde kúrò ẹsẹ̀ rẹ̀ kẹ̀yẹ́ omi wọ́lẹ̀dá ti wù mú bí ọjọ́ tí a rẹ̀ bí padà bákan náà kí ẹ̀yin tẹ́jọ́ àbáwá ń dúpọ̀ àǹkẹ́yìn tẹ́ jẹ́ àwọn náà àǹkẹ́yìn tẹ́ jẹ́ ẹ̀gbọ̀n fún wa wípé Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ gbàgbọ́ wà láàrin àwọn àti àlẹ́bíyọ̀ gbẹ̀lẹ̀gíyàmà láti lè bá àrí láti lè bá tẹ̀lé wo freedoms bákan náà a ń fi àsìkò yìí kí àwọn àjọ ní èdè Yorùbá ìjọ yàtọ̀ sí àjọ gbogbo èèyàn lọ́mọ àyàfi mọ̀ánídù mọ̀ánídù lẹ́ni tí ó rí dáadáa tí ó máa pè láìdáa àwọn àjọ yìí àjọ yìí àjọ làbùkátà sí inú ìsìlámù kí sì ní ìdájọ àjọ ní ìgbìmọ̀ tí wọ́n máa ń ní òṣìṣẹ́ tí wọ́n lọ́mọ ẹgbẹ́ lẹ́yìn náà gbogbo mùsùlùmí ayé pátá yòókù òsì náà ni olùkúlọ́wọ́ wọn àrùsọ́ọ̀rù wọn àwánù wọn ìta lè mú pọ̀ bí wọ́n bá lóhùn mú àwọn tó fẹ́ máa ṣèyàwó foundation tó fẹ́ máa kẹ́tà fún àwọn tó fẹ́ máa ṣèyàwó jẹ́mọ́ mélòó ni ó rí ṣe tí èpo ń bẹ̀rẹ̀ níbi tílẹ̀ kú sí àbábẹ̀ lóbe ni ń gbọ́ ọ̀bá rí ìwòsẹ̀ tí a ti ga 200 sí lọ́rùn náà kan bà tó ń kàkọ̀ kú ẹsẹ̀ wà pé ah, bá ti ní gànà tẹ̀lé wo ọ̀dọ́ ti aná ọlẹ́ ọ̀pọ̀ kẹ́jú pọ̀ bọ́bá yá ẹ̀tọ́ tó ṣe sáà tó tó mójú tó yùn àwọn tó kọ̀ lẹ́tà pé ah, bá tó pé mẹ́ta lé wa náà sísà sí rìn kì ta lọ fẹjọ́ lọ díẹ̀ díẹ̀ báwọn ẹ̀ máa rí ni tó ń fẹ́ mú tóun ni bàbá bí ọba mẹ́kọ́ ilé ìkàsó ìdé lánàá tí èkú kí ni foundation o àjọ kí ni organization o ẹgbẹ́ ọlọ́ndọ̀járe èyí táwọn èèyàn ìgbé kalẹ̀ kéèsì ẹgbẹ́ o àjọ ọyàtọ̀ sí kí ni o ìjọ tá lò ṣiṣẹ́ àjọ àwọn òṣè tí iṣẹ́ tẹ́ ń gbó oṣù bẹ́ẹ̀ tàbẹ́ táàgẹ̀ nìkan lẹ sọ̀rọ̀ yẹ kí àyè ọlọ́run jọjà yìí láti tó rẹ̀ tí tó dé ọlọ́run yẹ ṣiṣẹ́ o àníyàn díẹ̀ lẹ sọ́ọ̀tà yìí nínú àníyàn tí ẹ fi gbé àjọ yìí lọ́wọ́ alọ́dàpọ̀pá ń kú ní láyé bí mẹ́jẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ nígbà gbàlìkìámà mẹ́jẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ àwọn kan wá ní ìgbìmọ̀ tí wọ́n ṣe ti yáàrù mòdú tààrẹ sọ yìí wà mọ́ ní àsìkò táwà ìbò lásì bukata àwọn tọ́pìkì tó láwà mùsùlùmí ìtìdá antinal mutakallim látọ̀dọ̀ tí ń sọ̀rọ̀ gangan nítorí pé àjẹ́nà tààjọ́ ń pariwo kọ̀tàṣẹ́ bí ìgbà tí àwọn èèyàn méjì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ go àti ẹmà ń gbábọ́ọ̀lù wọ́n wá ní go go èèyàn lè go 100 láàrin ìṣẹ́jú mẹ́wàá ebí kọ́ máa kàdẹ́ ń ka ìjọ́ màwínú ṣùgbọ́n ẹgbẹ́ bọ́ọ̀lù sí ní ẹsẹ̀ ẹwà pọ̀n gẹ́gẹ́gẹ́ márùn sí níwájú pé ẹ̀yìn ẹmẹ́jì orí bọ́ọ̀lù ìgbà o ìsìn ní ó rí pé góòrùn ọ̀rọ̀rùn bọ́ọ̀lù àlìjẹ̀nà sí rí wájú wa nù àjẹ̀nà tó sọ afẹ́wàlìjẹ̀nà abẹ́sìgbá abẹ́sìgbàsásùn ṣùgbọ́n ta bá lọ wọn tó wà nù hadith àbí ìrọ̀rọ̀ fàtìjẹ̀nàtú bí makari àjẹ́sàlá fẹ́ wọ̀ yìí in tẹ́ ìṣe fẹ́ǹsì rẹ̀ in tẹ́ mẹ́kọ́ ni fàtìjẹ̀nà náà ìtẹ́mì wà ní èyí onímọ̀ pí ọ̀ràn ní bẹ́nu rẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ní bẹ́nu rẹ̀ àwọn bọ̀ Allah subhanahu wa ta'ala ọba ìmàlì ọsọ sọ̀rọ̀ kalẹ̀ fọ́nà sàṣẹ́rà ó pè sọ́ọ̀tù fọ̀rọ̀kọ́n kámọ́ wulẹ̀ wa lẹ́yìn tó ti fún wa ní ìtaṣọ sọ́ọ̀tù fọ̀rọ̀kọ́n ó tó bẹ́ẹ̀ kọjá pé bẹ́ẹ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ ìwà nítorí tí ń jẹ́ fọ̀rọ̀kọ́n náà ni ti ń sòpin yà láàrin òdodo àti rọ́ọ̀ láàrin òkùn àti ìmọ́lẹ̀ láàrin dáadáa àti àìdá láàrin àlìjẹ̀nà àti kíni o àti iná Allah subhanahu wa ta'ala ni wa ibadur rahman àwọn mímọ̀ la ilaha illallah ọlọ́run dákùsànú wa o dákùsànú wa o dákùsànú wa o gbogbo bàtàbà ló láyé mọ́jẹ̀ àmáhùn mímọ̀ lọ́ta o ẹn àwọn tá a jí arọ́ wà sí fún ẹ̀nà mẹ́jàwà náà sí ilé o dákùnmẹ́jàwò nígbà tí ọ̀sá àbáàmà ní ń pèrò ọmọ wá sọ̀rọ̀ ara àpẹẹrẹ ìgbà náà ni wípé àsìkò títà nìkí àmà ti ń tó nìkíni kí ó wò lè mímà tí ń fi máa wá sọ wípé mò ń sí wá sí ṣùgbọ́n káàkà sí wípé àjọ ń ra wa létí ẹ ti fa òsáàtù kalẹ̀ fún mi ìdí má ti ń gbàgbé àwọn ọmọ ara mi létí sí àtijọ́ sàdéhùn ojú òní tí Ah, ọmọ àbí máa gbé ní ìlú ṣe mọ́ lọ mọ́ ẹyọ̀ rákí lọ padà ìwá mùsùlùmí fẹ́ sọmọ̀ mọ̀ kò bí ilé ọjà kí ló tí kí kọ́ sọ̀rọ̀ ìbádù ìbádù jámù ni rùbùdíyà ìsinmi gbogbo ìgbà tí ó ní alal maqam tọ́lọ ń bá fẹ́ pé ẹ̀dá tó bá fòókọ rẹ̀ pé àpẹẹlú òsì mẹ́kòókò pé ẹrú mi nígbà tí ọ̀sán fẹ́ mú èmọ̀ jáde fún ànábì sallallahu alaihi wasallam ó mú lọ sánmà pẹ̀lú ara rẹ̀ àtẹ̀mí rẹ̀ pẹ̀lú tó wa ẹjù ẹ gbogbo ẹjọ́ sì bá ti yé ẹ méje gbarata wọ́ pọ̀ ju bó ṣe yẹ lọ wà ní ọlọ́run dùn sí orí tí ti ń gbé orí tó ti ń padà wípé àní ń kan ìwọ wa ọbẹ náà ni ti máa sọ sẹ́yìn àti ìlàjọ tó bá wọn. a ní ìdí ń ràn wá ní sí ọwọ́ wa ẹjẹ́ ti wọn ò ní bí a ń ṣe oúnjẹ o o béèyàn bá sì wáyọ̀ ní gbogbo ayé tí wá ń rẹ̀ ẹ̀yìn fún wọn wọ́n ní kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ó lóun ọ̀fẹ́ kẹ́nìkan kan ètì wọn ẹ̀yìn náà wọ́n èkó rẹ̀ díẹ̀díẹ̀ àwọn fámìlì rẹ̀ ọ̀bà sí méjì ẹ̀mí ìlú fẹ́yìn àwọn ní ẹ̀rọ kọ̀ọ̀gọ́rẹ̀ lè bókà lù náà mélòó ní bá wọ̀ rẹ̀ rẹ̀ wọ́n yẹ kọ̀ọ̀kan ni ni wọ́n jọ tó ń pọ̀ ní o wà bí ìrìnrìn yìí fún gbayé jẹ́ kí wọ́n lè jẹ́ ọ̀rẹ́ rẹ̀ yóò lọ́ta bí orin lọ́ta kí ní tèèyàn wà ní ìfọ́sí ọwọ́ ara rẹ̀ ma bí èèyàn sì lẹ́kọ̀ọ́ sọ́jà wọ́n ní kí ó tó fi ilẹ̀ sọ́jà ní èrò pọ̀ mẹ́ yọ́ sábẹ̀ nìkan yọ́ kan lọ́gọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nàgbà àwọn ìṣẹ̀dá lẹ́bí sí tí òun bàjẹ́ ó ní àlàáfíà máa lẹ́sọ máa lẹ́kọ́nso máa lẹ́kọ́nso àwà wà fún ẹ lọ́jọ́kọ́jọ́ nítorí pé ibi tọ́ ibi tí wọ́n fi ọba nì bẹ́yàn sí iná ìyá rẹ̀ ń jọ ojúmọ́ yọ ọ́lọ́ rẹ̀ ọlọ́njọ́ ọlọ́njọ́ mẹ́jà wò síse tí a bá lọ fẹ́ pẹ́yàn tọba ní ẹrú mi àwọn mímà lòdí oyé wa bẹ́ẹ̀ kí lẹ̀ rí wa ọlọ́ni subhanalladhi asra bi abdihi bi abdihi kọsọ pé bí muhammadin wọ́n ní kọ́dá ọkọ̀ ànàbí ìbẹ̀un kọ̀ lápùlé tó kọsọ pé abudu torí pé tọ́lọ̀ tó wá fẹ́ sọ ń bẹ̀ èèmà ni wọ́n mú yàn rìn láti bí ìlọ Jerusalem láti Mẹ́kà lọ Jerusalem Jerusalem lọ sí sámà keje lórúkan àtẹ̀ní ẹ̀ àtara rẹ̀ fúnra ọlọ́run lọ pẹ́ níbọ̀dì lẹ́nu mọ́ wípé èmi mo tó bẹ̀ èmi mo ṣe bẹ́ẹ̀ wọ́n wá fi ṣùgbọ́n bẹ̀rẹ̀ tí wọ́n èèlò lóde lábá àfi fún nǹkan ìyanu kọ̀sọ́ pé alhamdulillah lẹ́dí asọ́rọ̀bì abdul bú wípé ọ̀rọ̀ náà ni ọ̀pọ̀ ìfọ́nà ṣùgbọ́n fẹ́ fi jí ó yé wa pé tí mo fẹ́ sọ ìṣẹ́ èèmọ̀ ni ẹ̀ràn tí ó tako ṣùgbọ́n tẹ́mi ọlọ́run wá ní wá ìbáàlù rahman nígbà tí àdíjì wá ó ń sọ ọlọ́run ní ahabul asma ila Allah ó ń kọ tó lọ láìkì jù abdullah abdulrahman àwọn àfáà ní kí lọ́pàá tánàbí ìdá méjèèjì yọ márùn bídà wà òmídà rìlúwáyà yóò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ ní wípé ó kọ tó lọ láìkì jù ó ní abdullah àti abdulrahman àwọn mímọ̀ ní kò ní ìmá rí bẹ́ẹ̀ torí méjèèjì Allah Ar-Rahman lọ́lọ́n fi ubudiyya ti sí mú gbogbo kan ìbó sí pọ̀tọ́ ní Al-Qur'an wa ibadu Ar-Rahman wa ibadu wa annahu lamma qama Abdullahi yad'u kanu yaquluna alayhi ribada ó kọ méjèèjì ọlọ́n fi ìjẹ́ ó fi kíni ó fi ìjẹ́ ó ń bínú láìwọ̀ èyàn máa pé tí ẹ ti bàjẹ́ ó sì bàjẹ́ gbénu ó ni àbúláàbì tí ó bá sì dààyàn pé nínú ṣe sí àpọ̀lé bẹ́ẹ̀bẹ̀ pé bá múlíká tí wọ́n lákọmọ lórí wọ́n ìdá ní pé ni Abu Zainab umu Farida wọ́n pẹ́ ní ìpè tí ó mú àpọ̀lé lọ tí wọ́n kọ̀sẹ̀ tí ó sì wádìí ó kọ rẹ̀ wọ́n wá ní ọ̀dà abúlà bí náà kí ló fà tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ pààyàn rẹ̀ yọ́ parun ó tún pèsè ìyàlẹ̀ fún láríkì àmà ní wọ́n dà pé ọwọ́ níta bá ti àdá abílà bí tí ọ̀dà kọ rẹ̀ kò ní dákọ rẹ̀ fáwọn àdìtọ́pọ̀ ìdí àkọ́kọ́ àwọn èèyàn ò ní mẹ́ntọ́rọ̀ wọn bá ń wí torí pé ó kọ rẹ̀ gangan kọ̀ gbajúmọ̀ màmáka bí làbúlà bí òun ọlọ́run sì bínú sí ni ó sì fẹ́ káyé ọmọ ẹlẹ́ẹ̀kejì in tí ó ṣẹlẹ̀ sí ọlọ́run yọ bí ó kọ rẹ̀ láàbù ní nǹkan tí bá ń tàn tí tánwàrànwàrà wọ́n sọ́bẹ̀ torí pé ojú rẹ̀ dán ìmọ̀tàn ọlọ́run wá ní sayasla naron dátà láàbí àbí láàbí sayasla naron dátà láàbí ọlọ́run lò ó papọ̀ fún kó lè yé bá bá ń kó tún lè máa jẹ́bìnú fún ọ̀rọ̀ kẹta ìlàwà fẹ́ bí ta fẹ́ lò torí pìlẹ̀ ókọ rẹ̀ abdulẹ̀ ní jẹ́ ẹrú òsà kì jẹ́ òsà fàkàrí àrọ́gbùnà subhanahu wa ta'ala àyùsìlà àlẹ́rùbùdí yàtá fíìlì wáṣàdé fi ṣe ìmìnà lùkùrán ọlọ́run wá kọ̀ kọ́ lọ rè fẹ́ sọ̀rọ̀ náà lùkùrán kọ́ wá fi tó torí ẹ̀ rán nàbí tó torí ẹ̀dá iná tó torí ẹ̀dá níjà náà tó torí ẹ̀dá ká máa sin òun tó torí ẹ̀dá ìyọnú rẹ̀ àti bínú rẹ̀ òun náà ni ìjọsìn kọ́ wá lọ fi tìsára kọ́ wá níta bá ti yáda àwọn èèyàn padà criticize ọlọ́run lónìí wípé òun náà ṣe bí pé ọ̀kan sọ ní kẹ́ẹ̀ṣe fún rẹ̀ lọ dáàpọ̀ àbìlúùsà bẹ́yìn ọ̀bà ní sọ́ọ̀sà ní kò ní wíbẹ̀ subhanahu wa ta'ala ìbáàdù abẹ́ ma àpàlẹ́ tí ń bẹ́ẹ̀ kí èèyàn bá wáyọ̀nú ọlọ́run ẹgbọ́n tó sàǹsọ́ ni akọrọ̀mù ma yẹkùn la abdùmí rọ́bì ẹrú ìgbà tó súnmọ́ lọ́wọ́ bá rẹ̀ jù ẹrú ìgbà tó súnmọ́ lọ́wọ́ bá rẹ̀ jù gbọ́nà ni ọlọ́run máa fẹ́ rẹ̀ ó sì tí ọlọ́rùn wọ́n jẹ́rù ìjọba ọtí ẹlẹ́rù wọ́n jẹ́rù dání o wọ́n jẹ́rù owó ọtí ọlọ́rùn wọ́n jẹ́rù ayé àwa wá dúpẹ́ wípé ẹrú ọlọ́run ọba ní á ẹni tí gbọ́dọ̀ ń bá ti wá tẹ́ lọ́rùn a jẹ́ pé ntọ́lọ ń fẹ́ sọ ìyọ́ tẹ́ lọ́rùn yọ́ wà lè máa rọrùn fún wa ibadur rahman allahumma ij'alna min ibadik ọlọ́run jẹ́ wà náà allahumma ij'alna min ibadik ọlọ́run jẹ́ wà náà allahumma ij'alna min ibadik ọlọ́run jẹ́ wà náà wa ibadur rahman àwọn ẹrú sí ọlọ́run ọba ọbọ̀ ń kẹ́ àwòrán alladhina yamshuna ala al-ardi hawna jama gbogbo wa ti gbàgbé ẹrú ọlọ́run ya ọwọ́ akùbáàsì máa mà lára ara wa gangan àwọn àwọn àwọn ọ̀jọ̀gbọ́n náà yóò bá ọlọ́run ní ìsáwọn olórí burúkú wọ́n lórí burúkú márùn-ún olórí Ah, nígbà tí gbogbo wá ń sàdúrà báyìí tẹ́nìkan ní ah, wọ́n ní àbú ẹ̀yìn ọ̀sàdúrà ní ah, olè sàbí olè sàbí o ṣé irú wa ìyẹn wá gáríjà mẹ́rù àwọn aláwọn o ó ní mẹ́mọ́ sí ọwọ́ mi àwọn mímọ̀ ní kò ní má rí bẹ́ẹ̀ máa ń sá àmàlò hù sá àdọ́nùhù wà máa ń sá àdọ́nùhù sá àmàlò ẹn tí sí ọwọ́ rẹ̀ ọba ti da èrò rẹ̀ ò lè da ọmọ sí ọwọ́ ara rẹ̀ lójú ọmọ wíbẹ̀ wà ìbádùn rahman àwọn ẹrúsìn ọlọ́run bá tòótọ́ yìí wò ní alladhina yamshuna ala al-ardi hauna àwọn èèyàn kan ní wallahi rírí wọn yóò máa jí ẹ̀mà pé ẹrú ọlọ́run lẹ́ni tí èsì ti tàṣọ́núrù wà látàhọ́lúkù tàṣọ́núrù wà kéèyàn ọmọ dọ́gbọ́n ìdọ́gbọ́n àmà wọn tí ń ṣe láàrin ara wagan bàbá sọ̀rọ̀ àmà wọn tí ń ṣe yóò gbé àwòrán bí ẹni ọlọ́run ọba wá arúgbẹ́dọ̀ ọlọ́run ọba o tó bá lọ rè jẹ́ pé nọ́ọ̀sù kan wá látọ̀dọ̀ ànàbí lórí láwà nínú àbàdánà lọ́dọ̀ àwọn èèyàn mi. kápẹ́ nọ́ọ̀sù lọ wà ní lórí kí ni o lórí láwà ní kí ni nọ́ọ̀sù yóò bá òṣàṣù ní àfúnmi o ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run dàrẹ́ẹ̀tì tàbí látọ̀dọ̀ ànàbí dàrẹ́ẹ̀tì nọ́ọ̀sù náà tí má sì pé nǹkan náà sù wọ́n èé fọwọ́ padà rẹ̀ lójú torí wọ́n yọ láti ibi nọ́sọ̀ ibi tí ma ń ga ju àyíkù lọ nọ́sọ̀tọ́lá àrùs agátọ́kọ̀ ìyàwó máa fi jókò níjọ akíbìtà níjọ wàlímà nìká rẹ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ torí yọ ga ju àyíkù lọ tó ń kàrùkù ọ̀gá ẹ̀ntà wà ìbádù rahman àwọn kan bẹ irun gbàyí ní a fi ń gbà wa àwọn kan sọ̀kòtò ní a fi ń gbà wa wọ́n wà pákéjì ẹ̀ bí wọ́n bà salama, nǹkan kó tó rùn nù sálámà kò ní jẹ́ sálámà tí ó ń sírẹ́tì sálámà ní lẹ́ni tó bá wùyàn sọ̀rọ̀ tànú lẹ́ni sí pé wàláì <laughs> kó tó di pé <laughs> forthcoming election yóò di ọgbọ́dọ̀ di olówó <laughs> wàláì gbogbo ọ̀nà kọ́nà tó bá gbà náà ìtí ìsọ̀tánù lẹ́ni o ó sì dẹ́ta ní sálámà sí a wà ìbádùn rahman lè mẹ́ yamṣúnà láàrùdì àwọnà àwọn ilé yamṣúnà alàlàrùdì wà aléyìn mùsẹ̀kínà wàlùwàkọ́r tí ń bá rìn lọ lórí ọlọ́ngọba jẹ́jẹ́ ni a máa lọ Yamshi ka annahu marid orí ọ̀dọ́ lagbàtí egún bẹ́lá rẹ̀ wá ní pé kò sáyè láti ìrìnlú rẹ̀ níbi ẹ̀mbásà pẹ̀lẹ̀ rẹ̀ nísàárín rẹ̀ lọ mọ́rùwá pẹ̀lú má bàá lú a ń tamari sí ọ̀nsá rẹ̀ ó ní kò sí irú ìwò láàrin àfíà parídà ní bá rìn kò sí ẹkùnrin dáadáa jẹmọ́ àṣọ àwọ àdáàbẹ̀ kama fi sàlámà lẹ́kún gbára wa kọmọ bà wà rí bẹ́ ọlọ́run wá sọ àwọn atẹni tí ẹ̀ yẹmṣúnà alẹ́lẹ̀ arúgbẹ̀ haúná wọ́n èé tẹ́lẹ̀ gírígírí ní tẹ́ẹ̀tì istikbar ìtẹ́ẹ̀ta ni ó mú a ma wọ́n kọ́nà tí wọ́n bà nírin oníbi wọ́n gbé sókò tó sí wọ́n ni wọ́n ń záàgì àmà yọ́mọ̀ bá ń sí rìn ìrìnkú rẹ̀ inú ìrìn tí a wà láàrin ẹ̀ntí ń dọ́gbọ́n àtẹ́ntí ń pé kí sí èyí tí ni pé ibi àmọ́ ń bọ́ màrí sínú sáásùn wọ́n ní kí ní ń bà jẹ́ ìsàárí ara rẹ̀ ní bà jẹ́ ẹdì ẹsẹ́ mo ní bà jẹ́ ibi tí ó sùn kẹ́yìn náà àwọn wá gbẹ́ wọ́n mọ̀ pẹ̀lú táwọn ó sùn kẹ́yìn rẹ̀ tó rí tẹ́lẹ̀ tẹ́kùtẹ̀ mú ò sì ní ṣe tọ́lọ̀wọ̀n bọ̀ pẹ̀lú orílẹ̀ ọlọ́run bá ẹ wá a àwọn tọ́lọ̀ ń fẹ́ sàánú ló ṣe mùsùlùmí àwọn kan bẹ wọ́n ọmọ èṣù ní wọ́n sì máa ń tẹ́yàn ní sùúrù ni wọ́n ìdá khatabahumul jahiluna qalu salama tí ń bá wọ́n lọ wọ́n lè rí àwọn ewu tọ́lọ lò jahiluna àwọn aláìmọ̀kan atán ní sùúrù tẹ́ ẹ bá sì kíyèsí dáadáa ẹ ń bá ti ń ṣèṣe tọlọ́n o náà láyé gbogbo ti kódà tẹ mánú wọ́n ti dá ọ̀rọ̀ lóde ẹ̀dù gbogbo tàbẹ́sọ̀ kí ló tàbí ìfisọ́ mú ní àfẹ́ èdè ló sì máa kọ̀nà àfá àwọ ṣe yóò nìká sí bẹ́ẹ̀kì ìtẹ̀lẹ̀ ibi yóò dẹ̀ yọ́ wà kún gbogbo ẹ̀ kí làǹgbó èmi ara wọn ní ẹbí wọn ní o kí ló mẹ́wì tani lórí àṣàrò náà ṣe ma a lè kọyín àfákiri tòótọ́ ara wa náà sáni yóò tiẹ̀ ṣe kò bọ́dà wà láì mà pé jẹ́ fẹ́ sọ lílé sùlọ́mí wá jẹ́ jẹ́mà dọ́rọ̀ irú àpẹẹrẹ olè fún yìí nínú ẹbí gangan wo ti mú yàn lọ́ta agagan bí iṣẹ́ wo mú yàn lọ́ta ní bẹ́ẹ̀ wọkọ̀ pọ̀ lójú ẹsẹ̀ bọ́rọ̀ yíò bá ti jọ rárá ló ń jẹ́ ń sọ ojú ẹsẹ̀ wo mú yàn lọ́ta sọ́rì dẹ́bà bọ́yá kẹ lò kò ní wọ́n pa ó tún wò bá ọkọ̀ ìwọ̀n kálukọ́ ọmọ kó lò lẹ́tọ̀ọ́ bọ́yá kẹra bá ní yóò kí ni orin ẹ̀jẹ̀ oòrùn tí ó dùn láti ẹ̀yìn ó sì kí ni bó so bẹ̀rẹ̀ lọ́kọ́kọ́ lórí ọ̀kadà tó fẹ́ kọ́nà ah, ah sorry bẹ́ẹ̀ kí ẹjẹ́ kọ́ máa lọ àbúrọ̀kà lọ́kọ́kọ́ gbé wọ́n wá fẹ́ gbóbìnrin ma ah. kí ni rádàdà àyà wọ́n sì níyàwó iṣẹ́ wọ̀wá ni

mo ti sọ̀rọ̀ fún yín tí mo ti sọ fún yín ẹ̀bá àmọ́ sọ olójúwó kò sí ọlọ́run sì mọ̀kọ̀rọ̀ wọ́n búrú mẹ́sẹ̀ wá o lọ́nà ṣe ọ̀rọ̀gbá ọ̀rọ̀gbá nípa ara yín lọ wà babalọ́kàlá ẹ̀mà gbé wọn lọ sí ẹ̀mà gbé wọn lọ olèmì náà ni wòyí díẹ̀ ni ní màgbẹ́rú yí túkù láyé jẹ máa sọ́jú wòye kan tójú bá lọ náà ṣùgbọ́n ni àti ilé ní àwọn mọ́fíìsì ní ah, àbáàdì ìfẹ́sì àwájọ ìkọláwà wèrèlé ìrìnàdì àṣẹ́gbẹ̀ fún àní wọ́n fi ṣe ń wọ̀ bí wèrè wọ́n fi ṣe ń wọ̀ bí sínú ọjọ́ bí máa lú ẹ̀rọ gbọ́nà jù ẹ lọ òkun ọ̀gá máa lú o. ẹnì kí La ilaha illallah bọ́bá sì ṣẹlẹ̀ àná nínú ọ̀tíà wọ́n ti rajà tó tọ́ lọ́jà ẹlẹ́ àfúnyàn ọlọ́jà lówó ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rà nǹkan ẹjọ́ ó fún àwọn 1000 yóò bá 200 naira lọ́bá ń tó ìyàbá tó náwó sí ẹ̀yìn fóòn lówó àti ẹ̀sì dasọ bojú oríru ikọ̀ ẹ̀kẹ́ mọ́ lú bìjìrìtì ṣe tí ṣe sáta ìní wà lè bọ́ tẹ́ ẹgbẹ́ ní òsìn tẹ́yìn àtàfọ́ ọjẹ́ dípò tí ẹlẹ́wọ̀ fìfì sùúrù kò sẹ́nà orísẹ̀lẹ̀ síyàn orísẹ̀lẹ̀ sí ìdúnmọ́ sọ́rọ̀ náà ẹlẹ́ àní wèrè gidi ń ṣe lónìí ọkàn yí tó jẹ́ máa bá mi sọ̀rọ̀ rárá tẹ́tẹ́ bá mi sọ tẹ́lẹ̀ ní wípé èèyàn gidi lẹ́sẹ̀ bí ń bẹ lábẹ́ aṣọ wèrè pọ́pà ní ta ló ní mẹ́ lábẹ́ aṣọ ẹjọ́ ṣé wọn ò ní àtàkì ìmánì wa ni ataki ò ní àtàkì ìsìláàmù wa ni àgọ́ wà láyàbọ̀ àsìkí ni ó wà láyàbọ̀ eléyìí lẹ́ni kátútúra wa yẹ̀wó lẹ́ni èyí tọ́lọ ń sọ lánàá wáyìdà họ́ tọ́bà hún lè já ìlú náà mùsùlùmí gan iní àtàkì mùsùlùmí bá a bá jókòó lẹ́lùwàlá mọ́sálásí táà ń retí ìran táà dé káwá gbóore ọ̀rọ̀ lọ́rọ̀ láàrẹ̀alẹ̀ títẹ̀ lẹ́rí sí àbúrò ìmáàmù náà ah, ẹbí ọmọ kímà kímà o lórí gbogbo gidi ní o kímà o ẹni gbà ah, ẹ kímà mú náà ẹbí ọmọ àbímọ̀ sí fún wọn ah, ṣe ẹrí mọ́sálásí mo lè sọ yìí ọ̀rẹ́ mi ti mùsùlùmí ni ọ́ mùsùlùmí gbogbo wọn o lẹ́yìn Abu Zainab Abu Zulaikha Abu Ruqayya ètò lẹ́lùmí sí ìrìn àjẹ́jọ́ náà ìmáàmù wá ń kọ́ ìmáàmù ṣe máàmù lè léyìn gbogbo ń tàbí kílẹ̀ ìrìn èmì máa kí tèmi gangan ní ọ̀dà ní àpọ́mọ̀ ń tẹ̀lé ìsìn kí lẹ́yìn máàmù wọ́n ibadu rahman àwọn irúsọ̀lọ́ ọ̀bọ̀gbọ́n kẹ alladhina yamshuna ala al-ardi hauna jẹ́máà bóò ni ó sì rí ta bá ń bára wá sọ̀rọ̀ pé ìtànẹ̀bí mú wárí wà lè tí àwọn èèyàn nìyàn àwọn èèyàn lónìí wọ́n sọ democracy ìdọ́lọ́ngọba wọn wọ́n ìbádù democracy làwọn mùsùlùmí ni ó ń kíro yóò sì gbé àdà lọ yóò sì lọ fèsì àbùrọ̀záàkì ah, yóò dùn sáà sẹ́gbogbo ìtẹ́sọ yìí ti kéhùn lè léyìn o nature bọ́ wà sí máa ah, union wọ́n èé gbàgárá rọrùn ah, ọdún mẹ́rin kan ẹlòmí ọ̀tún mọ́ mẹ́rin 4 plus 4 abẹ́ ẹ̀ṣọ́ di 2 àwọn èèyàn ó sì gbé àgà wọ́n sì gbé sí ara wọn ẹni àméjì ọmọ ìjànú ti alẹ́ nì in tí ó wà lẹ́ni àkọ́kọ́ ni wípé ma yẹ pẹrẹ ma dẹ̀ ah, ah, sí jú ẹ fáwọn èèyàn jẹmọ́ra àtẹ̀mí àtẹ̀yìn ọ̀lẹ́yà nítorí wípé in tó kéré jù lára wa agbára wọ ọ̀ka ó lẹ̀mí ká tó wá sọ títẹ̀lómí yamshuna ala al-ardi hauna wọ́n ṣùgbọ́n tó bá ti di wípé àwọn ọ̀rọ̀ bá ń bá wọn sọ̀rọ̀ in tí a máa ṣe ní pé nínú súrọ́tù il-Qasas ọlọ́n ni àwọn tí mọ̀ ń sọ̀rọ̀ wọn yìí tí àwọn ẹni tí ò dùn rere bá ń bá wọn sọ̀rọ̀ àbíyàn bá ń bú wọn kí ni tí a máa ṣe wa idha sami'u al-lahwa a'radu anhu wa ìtumẹ̀ ní tí bá pìnà láì màkan ṣe é mà wípé gbogbo nǹkan ti kó abẹ́rẹ̀ òpònú ti wà bẹ́ afọ́fùgbónú ti wà bẹ́ apọ̀dà ó ti wà bẹ́ amukú mẹ́kọ ó ti wà bẹ́ dìdìrìn ó ti wà bẹ́ lánàá jama'a ọlọ́run fi eléyìí ròyìn àwọn ẹni rẹ̀ níṣesí tí ń bẹ lára wọn wọn èé so ń jàgídíjàgan wọn èé sẹni ibi ìtumọ̀ ẹ̀wà tó wípé aburú ò ní ṣẹlẹ̀ kọ̀ wájú ní akọ́kọ́ pinlẹ̀ rẹ̀ jàmáà àwọn àyè ń bẹ o tí ànábì ti bínú kọ́dà àwọn mímọ̀ wọn kọ̀ tí a lórí ẹ̀ mawaqi mawaqifu غضب فيها رسول الله صلى الله عليه وسلم وقت يالو مواقف ضحك في رسول الله صلى الله عليه وسلم تانا بي رينين به اوان يدو ترينين مواقف ṣe ẹ̀lẹ́lẹ́lá àwọn mọ̀wàdí ìsá ọ́fẹ́ tó bí oríṣìí mẹ́rin sí márùn táwọn èèyàn máa ń sí ìgbọ́ mùsùlùmí lè bínú tí ó tún gbaládá lórí ìbínú ṣùgbọ́n tọ́nà ń sọ fún àmì wípé àwọn akọ́lá kọ́kọ́ máa bẹ̀rẹ̀ àbúrú wọ́n wá lè alè rítaléètì o lè ń tọ́ yọ́lọ̀ ọba nú àwànú ọkọ̀ ó kàlùkù lọ àmàrà rí láti gbàtẹ̀lẹ́ àìti wọlé ní àti bẹ̀rẹ̀ yẹyẹ gbogbo owó tẹ́ bẹ́mẹ̀tẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀yin àwánù rẹ̀ tó ń pé à wọn ò lè má ṣubú bí wọ́n fẹ́ wọlé ebi tó ẹ̀wọ́ ìtọ́ ẹ̀wọ́ epo ìtọ́ ẹ̀wọ́ rómánjì iná ìgbà ọ̀yìn fi bojú kó wà sásọ̀ irú àwọn ọ̀rọ̀ báwọn alẹ́fẹ̀ẹ́sì kìí ṣe ń tàn sọ fún a ní pé wọ́n máa bú ànàbí wọ́n máa bú kẹ́ríkàkà ẹ̀rí lẹ́yìn bọ́ ànàbí ọlọ́run tọ́lá nàbí ọba nàbí gbìjà lẹ́yìn sísọ lójú ẹlẹ́à ọlọ́run mọ̀ bí ó sì wá púpọ̀ àjọ tí wọ́n bá sí wọn sáà ní sí láì fi aṣọkò lójú eléyìn ọ̀ká ń sọ òun èyí tá à ń sọ ní kọjá wípé tí wọ́n bá níbi kan dà àwọn náà wọ́n kọ̀kọ́ bẹ̀rẹ̀ àti mà á lè wà ládùúgbò kí wọ́n bá wà lò lò pé ànítumọ̀ wọn ò ní àmọ́ fèsì ṣùgbọ́n tí ń dáriwó lẹ́yìn kò gbọ́dọ̀ já wà láàrùn àwọn èèyàn tún ni wọ́n. والذين يبيتون لربهم سجدا وقياما لا إله إلا الله ṣe ẹ̀rí gbogbo ìdáhùn sọ́lá tó ní àwọn mímọ̀ ní ìwà wọn lójú mọ́mọ́nu nígbàtí àwọn àtàwọn èèyàn jọ ń ṣe lé ayé lọ wọ́n wà ní ọkọ̀ ni wọ́n wà bíṣẹ́ ni wọ́n wà mọ́sálásí ni ẹni gbì àtẹ́rẹ́ wọ́n wà lọ́jà ni gbogbo àyè kọ̀ọ̀kan yìí ẹ máa rí sùúrù àti pẹ̀pẹ̀lẹ̀ lára wọn tọ́bọ́ wá dòrú bó ní ẹsẹ̀ wa máa ń bọ́ lọ́nà wàlẹ̀bí ilẹ̀ yẹ̀bí tí wọ́n lè rọ́bì ẹ̀yìn ṣẹ̀dọ̀ ìwàkìyà náà tó bá ti ń di o in tí ẹ máa fi bọ́ lọ́nà o náà ni pé wá yànnà fílà fọlọ́run ọba bí ẹ ṣe ń rúkú fọlọ́run ni wọ́n máa dúró fọ́lọ́hun wọ́n máa forí balẹ̀ fọ́lọ́hun subhanahu wa ta'ala kí lọ wá mú a máa sí bẹ́ yẹ̀bì tún lè rọ́bì sujjadan wa qiyama wọ́n máa yẹ òru wọn àjẹmọ́ ah, ah, ànábì oore tó pọ̀ ló mú wa o kódà ni ló fi fà tó fi jẹ́ pé gbogbo àdúrà téèyàn máa ṣe béèyàn bá lè pátì kọ́mọ́ bèèrè kàkàlọ́dọ̀ ọlọ́run ọba máa kọ́kà máa sàṣàlátù nìkan ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àdínlẹ̀ lọ sọ́bẹ̀ fún rẹ̀ o nítorí pé ọlọ́run máa ń nífẹ̀ẹ́ tó bá máa ń mẹ́ tó ṣe lóore tí bá máa ń mọ̀ fún ọlọ́run máa ń nífẹ̀ẹ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam káàkiri máa sàṣàlátù fún gbogbo gbà ìdádọ̀ híkà ìlà abúlé fàlá ìṣàbà rẹ̀ gbogbo ẹrú ọlọ́run ọba tó bẹ́ eré ọlọ́run ọba yọnu tọ́lọ̀ ń bè rẹ́rìn sí ẹrú kan ó ń tàn á sì sí rosẹ́ tí ìwà ìjẹ̀nà ṣe ń tán ìdádọ̀ híkà lọ ìlà abúdín àwọn èèyàn bẹ̀rẹ̀ jẹ́ ń pò ìyá láwúsá wọ́n fẹ́ rí gọ́ọ̀nà àwọn bẹ̀rẹ̀ ní wọ́n kù ti ẹ̀rẹ́ rìn sáwọn káwọn ti ẹ̀wò yẹnu ẹ̀ kínú àwọn kó ti ẹ̀dùn sáwà èmi ò ọlọ́mọ wá kọ́ rẹ́rìn sí mi kó sì má lo ìjọba láti pa ara ṣe ó iṣẹ́ tó sọpọ̀ tí máa fàkọ́lọ̀ rẹ́rìn síyàn ó ní kéyìn ò jí lóru ọ̀fẹ́ èèyàn ó wá rí ọ̀rẹ́ náà tó náà ti sùn ah ọkà tó padà ní ó sàrọ̀ tán ó wá jí ọ̀rẹ́ náà pé ọmọ ilé ẹ̀wà dìde nínú bàjá kọ́ra ilé ìṣẹ́ afọkànsí wípé bóyá bíi three thirty game náà dúró ni o ìjẹ mọ̀ tó ti ebi fọ́ àbúrúmọ̀ mọ̀ sọ ní fọ́ náà ni kára sí òfin lè ẹni ẹ̀sà lọ́wọ́lá tẹ́lẹ̀ méjì bá jọ yànnà fílà pọ̀ bá wọn nígbà kankan náà nínú tọ́lọ̀ fi máa rẹ́rìn ìṣẹ́dà ni béèyàn bẹ́ẹ̀ dánwẹ́wò ká sì sí rosẹ́má sí òtí wá pé à yẹ̀bì túnà lè rọ́bì sujjadan wa qiyama wọ́n máa dúró fọ́lọ̀wọ̀n bá lóru wọ́n máa sì kí ni o wọ́n máa forí balẹ̀ fún Allah subhanahu wa ta'ala iṣẹ́ tí wọ́n máa ṣe nù ọ̀kan nú àwọn àfà ìròyìn àwọn ẹrúṣin ọlọ́yìn ọwá ní ìmúnájú fún nága àǹtẹ̀gù kọmọ̀nàmà ìmúnájú fún kẹmọ̀nà jù fún nága ìmúnájú fún nága àǹtẹ̀gù kọmọ̀nàmà ìmúnájú fún nága tẹ̀gù kọmọ̀nàmà إمناجف نك أن تذوق مناما إمناجف أن تذوق مناما نعم وذر الدموع على الخدود سجاما وذر الدموع على الخدود سجاما وذر الدموع على الخدود سجاما ونردهم على الخلود سجاما نعم àfáàní ìmìnà àjùfúnẹ́kà ìtẹ̀dúkọ̀ manáàmà kọ fún ẹlẹ́ ojú rẹ̀ méjèèjì kọ máa sùn nígbà tí òru bá ń parí lọ tí ń kù díẹ̀ tàbàjá ní ọlá wàdàrí dùnmù àlàlẹ́kùnlò ìsìjáàmà wàdàrí Kúrò àyà ìhòdó dé sí jàmá. Dá omi látojú rẹ kọ́ máa sàn sí ẹ̀kẹ́ rẹ méjèèjì báyìí fún ti kíni, fún ti pé wọ́n lọ gbà á. Bí mo mọ fẹ́ gbígbà tó ọ̀bá gbà, sọ́ndẹ̀rú rẹ̀ rẹ́rìn sí mi, bí mo ṣe máa ṣe máa ní, nẹ́kan lọ àwọn èèyàn ti sun, kọ̀ sẹ́ni tí rí mi báyìí, èmi àti ẹlọ́kùn, ní ìṣẹ́gbórí ẹ̀nìkankan, tó ẹ̀rẹ́ mo fi ṣe. Olóhùn ọ̀dẹ̀ ṣe jáàmá, wàdà ìlú. Afẹ́rì kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ tó gbé lillahi qawmun akhlasu fi hubbi. Lillahi qawmun akhlasu fi hubbi. Ọlọ́run láwọn ẹ̀dá kan, wọ́n ò ṣe nǹkan kan torí ẹ̀dá mọ́, torí Ọlọ́run. Lillahi qawmun akhlasu fi واختصهم خداما فرضي بهم واختصهم خداما فرضي بهم واختصهم خداما فرضي بهم واختصهم خداما nípa ọlọ́run wá rí kó ní ṣe ogun ṣe wọ́n fún yìí ọwọ́ ayọ́nu sí ẹ̀ ọlọ́run ni mo sì sọ yín di ẹrú mi tòótọ́ ta wá ni wọ́n afáwọn bèèrè pítà ni wọ́n ọwọ́ ni kọ́ọ̀mù ní ìdá jẹ́nà zọ́là mọ́ alẹ́ ìhìmú kọ́ọ̀mù ní ìdá jẹ́nà zọ́là mọ́ alẹ́ ìhìmú bàtúnà lìkàṣó jàdáhùn wákìyàmá bàtúnà lìkàṣó jàdáhùn wákìyàmá bàtúnà هنالك سجدا وقياما فاتوا هنالك سجدا وقياما bọ́ọ̀rù bá ti rú báyìí wọ́n dìde fọ́lọ̀ ọba ni bí ẹ ṣe ń gbọ́gbọ́lọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa rùkú bẹ́ẹ̀ wọ́n máa forí balẹ̀ sẹ́ẹ̀ mà wọ́n ni apánú òtù tí mà wọ́n kú mọ́sọ̀ lè gbójú ní mìíràn tààrà fòfin tó mara خمس البطون من التعفف غمران. àfáàní tó bá rí yan inú wọn ti papò wọ́n èé ṣe tí máa ń yọkùn bọ̀nlẹ̀bọ̀nlẹ̀ kí sì ní tọ́fà torí pé láyá ń rí fún nàṣíwálé àláàlè tọ́ àmà láyá ń rí fún nàṣíwálé àláàlè tọ́ àmà. láyá ń rí fún nàṣíwálé لا يعرفون سوى الحلال طعام kí ni òjò wọn mọ̀ ní lẹ́kẹ̀tẹ̀lẹ́kẹ̀tẹ̀ torí wọn ọmọ nǹkankan ló ń jẹ ju àláàlì lọ bí wọn bá ti rí ṣubú wọn fi kan. yẹ̀dì tó lọ́nà ìṣújẹ́ náà wà kìí àmà kí wá ní à ń torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ wal ladina yaqulun يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وما máa wá ké fọ́nà pé jọ ìṣèfà àná àdába jahannam méjì àwọ̀ náà rẹ̀ ọlọ́run dákun jọ ní tó jẹ́ tó máa dúó láti máa sìn ọ́ nínú òkun lóru báyìí ó náà ní kí n fojú ba náà rẹ̀ ni torí mọ mọ̀tọ̀ dá mi lójú anábì sálàyé pọ̀ iná rẹ̀ kí á nà gọ̀rọ̀ ọmọ ẹni ọba wọ̀bẹ̀ tí ẹ̀ bàjẹ́ yóò sì lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́ni gọ̀rọ̀ ọmọ in tí èkó lọ̀rún èèyàn bí gbèsè sí èkó àgbà àbá tó sán ni gọ̀rọ̀ ọmọ kò sí ọlídé nínú ìyàná pípẹ́ ẹ̀ẹ́ àyìn ìfẹ́ wọ lọ́njọ́ gbogbo ọdọ́ méjì àwọ̀ o kò sí ìsinmi kàbáyì fọ́mà nípa ẹ̀ẹ̀kan sọ́pù ìyàyẹ díẹ̀ sọ́pù ẹ̀ẹ̀dẹ́ wájú ọ̀sán ọ̀la kí wọ́n kó ti no kẹ́mì gọ̀rọ́mà igbó tí yàn tí ilẹ̀ máa yàn báyìí ọlọ́ méjì ìnàmà burú wọ́n sọ pé ń bolè yán wá sọ̀rù kàǹgbò òkú òlàyé bọ́lọ̀ ń ṣe lánà bí dáadáa yìí tó sàlàyé yékéyéké ajọ́njọ́kù ajọ́ngbówásì kí yóò sì kú ọmọkọ́ tó lọ máa dá kọ́ máa lọ yọ́lẹ́dà padà jàmáà kọ̀ṣẹ́ tó lè gbọ́dọ̀dọ̀ dẹ̀lí hmm. ọ̀nà ni kọ̀ṣẹ́ tó lè gbà ọ̀nà ni sẹ́kù ànàbí gan ò lè lè yọ́ kúfin ọ̀lẹ́kà lọ́wọ́ máa ń ta kọ́ dáma ní dámì bó ti ẹ̀jẹ̀ pé táa bá ń tú àwọn tí ọlọ́run pèlẹ̀sẹ̀ lọ́rùn tàbí ẹlòmí lè bú ẹ̀rìn náà wà pé àà ṣẹṣẹ̀ wà lílé ọ̀kan bẹ̀ jẹmáà kí wó ní ẹnìkan ọgbẹ́gbẹ́gbẹ́ onímọ̀nímọ̀nímọ̀ ọwà lè bọ́nú èkí obìnrin kò sí kò sí tó sí kí ni ò sí ò sí tóbìnrin bá ń pọ̀ lẹ́rìn ìrì tọ́lọ́n lọ́dọ̀ rẹ̀ mẹ́rin nǹkan mí sí ìbẹnu rẹ̀ ó fi pamọ́ tí ń gbóná fẹ́lifẹ́li igbó tó bá ní ìgbàna tó chéjì báyìí yóò mú yóò yà sí àmújó káàtì ẹ̀gangan bóde ẹ ń bá fẹ́ mọ obìnrin dáadáa ẹ wo dráìfì àwọn obìnrin gbogbo àwọn àtàwọn wakọ̀ tó bá fẹ́ dá obìnrin mọ̀ ẹwù dírẹ́fìn wọn tó bí ọ̀gbọ́dọ̀ fi jó lórí ẹwù ẹwù ẹwù lára àwọn bẹ̀rẹ̀ èmi ọmọ mọ́sílẹ̀ túnmà rẹ̀ ṣùgbọ́n ẹwù dírẹ́fìn obìnrin tí ó bá ti gbẹ́ṣẹ́ ìmù báyìí wó change kò ní sí kẹ̀mọ́ láti fi sọ fẹ́lìbọ̀dì wípé tọ́ ọba lọ ọjọ́kọ ọjọ́kọ fáwọn kan tọ́ ọba lóró rọkọ ìkànnì díjì àìná yà bẹ́rẹ̀ àwọn àwọn tẹ́ ẹdẹ́bí ojú yóò fi nà tẹ́ ẹdẹ́bí ìnìfún ọlọ́nà yóò téèdé bí wọ́n bà kú òkú dánù ẹ sì máa wo mi bí ẹni pé àkérésì gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀mejì ní máa dọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ níjòjúmọ́ lápapọ̀ ní o tó bá ti kásùn bá tàn yóò máa lọ ọ̀dọ́ tó ṣe jẹ́ bá bùkátà alíkọ̀ tẹ́nìkan bá lálà ànàbí ó túnmọ̀ rẹ̀ fún wọn ànábì nìkan lọ́lọ́run sí bẹ́ẹ̀ níyọ̀ǹda fún o kí máa mú o kírun tán lásùbà kó dojúkun àjàmá nínú kàlù parí àgbàrù rẹ̀ kọmọ wá pé nínú ọ̀dọ̀ àwọn àbú ẹ̀ntọ́ bá lálà tí òye kọ bọ́sìn kábàsà túnmà rẹ̀ o ànábì nìkan ni ó sì ti lọ o nígbàtí ànábì lọ tán àbúbákírí ọ̀tẹ̀lé rẹ̀ lẹ́kùnjókò lórí ẹ̀ tó ń tó jẹ́ pé òun ni kí ni wà o ó ní àbákírí wa alátẹ́ẹ̀sì wòyí èyí túnmọ̀ rẹ̀ láì nìmá rẹ̀ lè annahu juz'un min sabi'ina juz'an min nubuwa nítorí pé nubuwa ń bẹ nù rẹ̀ bó ti rí ó kéré tó ọ ń bẹ nù rẹ̀ alàkúnlé anúṣà sálámù tó bá ti wọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ yóò sálámà sí gbogbo wọn láàrọ̀ yóò àdàbí ti mọjọ́ kò yìí bọ́bá yẹ pọ́tọ̀ ní tí ẹ̀ gbé bọ̀lọ̀dọ̀ ọlọ́run tó yàtọ̀ sí tí mo gbé wáyìí n ò lè gbà yín lẹ́wọ̀ àdàbí ọ̀sàdó àpọ̀ yóò wẹ̀ rẹ̀ yóò kò lè tó a ti di ọ̀lẹ́ lẹ́yìn asiri yóò ni máa ń ṣe kí máa bá wọn najú ìjọba wa wọ̀dọ̀ yàwó Zainab rọ́bí ọlọ́fẹ́ra ọ̀dọ́ àrùn. ìyàwó ìṣà wa ń wò pé ah, kèmí tí dọ̀dọ̀ tí a wọn pè yàwó sọ kí a ní ìsìn lọ́dọ̀ sí ẹnú tó pẹ́pẹ́pẹ́ bá wọn. ọ̀nà ẹ̀gbọ́n dásì ṣé ó yé ti kí wọ́n gbóòórùn tí ọ̀dà látẹnu rẹ̀ tó bá ti bóde ẹgbẹ́ sí ibi nǹkan gbóòórùn rẹ̀ ya ànàbí sáré lọ gbọ́lẹ̀ àkíyà láńsíwò ẹ̀ tí kílẹ̀ a lọ sí ibi ẹ̀ tí ń bọ̀ ma ni a, tí mo ti ń bọ̀ bó ẹgbọ́dọ̀ sí ị tí bọ́dọ̀ ní mo sì sí wà lọ́rọ̀ ìpẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ mo mo onye dìde padà nígbàtàjọ lọ́jọ́ onye ìran igi tó lọ mú olóòrùn tí ọ̀dá ni in ló fi wá pọ̀rú ìròyìn olóòrùn burúkú báyìí ah dáadáa àbílẹ̀ ah bí i sì tún wọ yàrá zainabu yìí máa yàrá ìyàwó rẹ̀ aláàlì rẹ̀ ibẹ̀ làwọn mímọ̀ tí sẹ́rẹ̀ èdè àmà àwọn méjèèjì ni àwọn ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n ti jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ máa lọ wọn ò ṣe gbóyin wá látìgbà tí wọ́n wọ́n ti pẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ẹ̀ṣẹ́ ẹ̀yẹ mọ̀ pọ̀pọ̀dà àwọn àfáà wá ní dídákẹ́tọ́ lọ ń dákẹ́ lọ́rọ̀ a jẹ́ pé gbogbo ẹni tí àwọn ìbá ti ju méjì mẹ́ta lọ gbogbo pẹ́pẹ́ fúrútẹ́lì kọ̀ọ̀kan bá fi ń yí ojú ọkọ sọ́dọ̀ rẹ̀ tí èsì ìṣètìkà kò ní sí ìṣirò ní ẹjọ́ ìrìnkì àmà Ọ̀rọ̀ kí n tó sọ ẹ̀yìn wọ́n jẹ́ kí n tó sọ wọ́n ní ọ̀kà wọn tí ń bẹ́ sọ padà lẹ́ẹ̀kan tí ọba ti kíyà ẹmọ́dé bú àwọn ọkùnrin tí mẹ́lẹ́kọ̀ọ́ èkó ló sì fà àwọn náà kọ̀ sẹ́mọ̀ pé àgbọ̀dọ̀ bèèmù ṣùgbọ́n adé sàlàyé àmì bọ̀ sí fọ́mù wọn sá pọ̀lẹ́kọ̀ fọ́mù wọn tí wọn pọ̀lẹ́kọ̀ wó sí pọ́pọ̀ sẹ́mọ̀ tí wọn fọ́mù wọn ṣé a pé wà ẹyọ kan ni gbogbo ọkùnrin tó bá lóbìnrin ma ní máa ń jẹ́ kan wọ́n lè kí ni iná ni ọ̀jọ́ ọ̀rọ̀ tètè ìlẹ̀ ọlọ́njọ́ dákun ọlọ́njọ́ dákun ní tó lè jù obìnrin ò kí wọ́n fẹ́ síbẹ̀ gbogbo ọkùnrin tó níyàwó kan lé májèkọ́rọ̀ rẹ̀ ọ̀dáàrù wá máa kọ́ ìyàwó rẹ̀ máa ṣe tọ́kọ̀ọ́rẹ́ ìgbàgbé àti lómi èkejì àwọn èèyàn sàmì ẹ̀yìn mójú gbọ́ tí ẹ̀ ti ń sàmì kọ́nà mọ́dá nǹkan náwó sọ́lọ́ fẹ́ pé àjọ yóò rí bẹ́ẹ̀ jẹ́mọ́ màmá wa kan bàgà wọ́n lọ sí hajj bó ṣe dé kàbà ní yẹ́ tí wọ́n kọ́ ní yí lọ rí wà gbogbo ọ̀dọ́ máa ṣe ń wò pé kí ló mẹ́ni ìgbàwọ̀n mú pa bóyá wọ́n á túbà nǹkan kan ni ní lọ ní bọ́ ní pọ́ lọ ń gba mí ó ayé aṣẹ́ rẹ̀ wọ́n ní tíyàn bá ti rí lọ́gbọ̀n ọ̀fẹ́ máa sí náà ó ṣàánú mi ó gbà mí ó ìkó nǹkan méjì wà sọ́dọ̀ rẹ̀ ohun ọ̀tọ́rọ lé ìtọ́rọkọ̀ ìfẹ́ máa sí náà tá a bá ń rírun a lè mọ̀ bó ṣe le tó lára obìnrin ká lè fi sùúrù kún fún wọn ẹsì wà wé mọ́ ọlọ́run gbogbo ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìyàwó nìkan ni ó ní àwọn ọkùnrin rẹ̀ ni a máa ń dẹ́rù ẹ̀wọ̀n tí wọ́n yí salábòsí òde ní àdúrà yìí máa bá ní kó àwọn ọmọ wa máa sí na sísà wa máa sí títí tọ́pọ̀ ìgbàgbé àti níyàwó lé wọn ọlọ́run bá ní sílẹ̀ bákan náà ọlọ́run àbí nítorí pé a ti mọ̀ pé gbogbo ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ yóò fẹ́ ju ìyàwó kan lọ gbogbo ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ máa ń fẹ́ jẹ ìyàwó kan lọ ẹ bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ máa ń fẹ́ ìyàwó kan ọlọ́run wá jọ mọ́ fúnlẹ̀ máa káfíjó ìyàwó kan ẹ mẹ́tẹ̀ẹ́ ń jí wá sí o mo ṣàdúrà kan mùsùlùmí gbogbo ẹni mo ṣàdúrà fún ẹ̀yìn nìkan ni ó ti sàmì mo tún ṣàdúrà mí gbogbo mùsùlùmí mo ṣàdúrà fún iwájú nìkan ni ó ti sàmì àìlọ́rùn sí ọlọ́ gbogbo wa sótúkà àjúra wa lórí ọdẹ ọ̀rọ̀ ìyàwó Zainab sí wípé Allah subhanahu wa ta'ala ó padà báyàwó Aisha wí àti ìyàwó Hafsa pẹ̀lú tí a dẹ́wò fún ànábì ohun tí a lo ète fún tánàbí fi wá ń búra lórí ẹ̀tọ́ rẹ̀ pọ̀hùn ní ṣe mọ́ ìsì ní wọ ọ̀dọ̀ zẹ́rẹ̀bù mú yín mọ́ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ sí ní ọ̀dọ̀ ẹlẹ́tọ̀ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ń wá ka ọlọ́ọ̀bà sọ àtàlà lálẹ́sámà ń wá ń bú ànábì lé lórí nímọ̀ tó harú máa hálà lọ́wọ́ láti yìí tí bẹ̀rẹ̀ wọn bá ṣe lẹ́tọ̀ fún ọ kí ló fẹ́ mọ́ sọ́dẹ̀ wọ̀ fúnra rẹ̀ ni lọ́rọ̀ tí a ṣùgbọ́n ẹ̀kọ́ kan wá bẹ̀m̀bẹ̀ ẹ̀kọ́ òní bẹ̀m̀bẹ̀ tó bá ti ń di méjì mẹ́ta ọkọ gbogbo pẹ́pẹ́ fúrútí kọ̀ọ̀kan bá lè ṣe láti fi jẹ́ kọ́kọ́ máa wọ̀dọ̀ rẹ̀ jọ̀dọ̀ ẹlòmíì lọ tí èé ṣe ń bí ọlọ́run ọba nú tó ni ọlọ́run ò ní bí obìnrin lé lórí ẹjọ́ gàríkìámà kí rí wa ṣé ẹ mọ̀ pé ìyá wa Zainab kápẹ́ ìní agbóyin jáde ni gbogbo rí ó ṣe déédéé táìmù tí ń retí wọn tí ò nídìí pé kí wọ́n pẹ́ wọn náà ti jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pa ọkọ̀ wa tòrè dé tó wà kankan fi mọ́ mọ́lẹ̀ kí ni bà tó ṣe náà o anábì ó ti ẹ̀gbóyin kan fún mi oyin ọmọ ọlẹ́mọ bí tí ń gbé sí o wọn lè kọ́kọ́ mọ́ wábò mí lọ kọ́sà mọ́ tí kò ní àníbí ẹmú díẹ̀ sí owó kúmọ̀ pọ̀ lẹ́kì ìgbàdúnù kọ́dà ìgbà tí wà mú yí ìntánẹ́tì lọ́sẹ̀ tọ́lọ́wọ́ mọ́sálẹ̀ ẹmú ń bẹ̀ ni ọkàn ó máa dúó ń bẹ̀ sí àbí òní máa dúó ń bẹ̀ sí na tó bá wá jẹ́ pé tí ìyàwó Zainabu náà fi mú ànàbí mọ́lẹ́nu ọlọ́run ọba ò lè dákẹ́ lórí ẹ̀ kápẹ́sẹ̀ ní ọba máa jẹ́ láàrin àwọn obìnrin láti fi tọkọ wọn lọ́rùn ọlọ́run wá dákẹ́ ìdákẹ́ wá já mọ̀ pé kò ní sí ìdájọ́ ń bẹ̀ so ti clear padà والذين يبيتون والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما لا إله إلا الله إما ميت هنا ọlọ́run sọ bí ẹ ṣe ń lo ọ̀sẹ̀ pẹ̀lú èèyàn mi ó ti sọ bí àwọn tí ò lágbọ̀yé tí wọ́n bá wùwà kan sí wọn ó ti sọ jẹmọ́ ń bí tọ́rọ òyìn mùsùlùmí yìí lè tí kírísẹ́nì bá bú tó bá bú tó bú tó jẹ́gà yẹn ẹ̀rọ tó rẹ̀ ti dàrú ẹ̀yọ jẹ́ pò ń bí jésù kí ní ó kù ọlọ́run ní àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ wọn wọ́n bá ná wọ́n ènánà àpà wọ́n èsì ìnánà àìtó àwọn eléyìí ìbádùrọ̀mọ́nì rẹ̀ ìbádùrọ̀mọ́nì òun àtìyàwó rẹ̀ ah, jọ pín owó ọbẹ̀ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ owó ọmọ bàtà lólọ́ àti bàtà lòlọ́ ní ẹgbẹ́ sùkúsùkú náà ní gbojúmọ́ kò tẹ́jì rí kò tẹ́jì rí wọ́n ò lójú ọ̀sán jú gààrí lọ ọkọ́ sì ní bẹ́ẹ̀ lọ tí wọ́n bá fẹ́ ná wọn èèyàn náà pa èmi àtìyàwó mi àtọmọ mẹ́ta káwá gbóǹdé èèyàn 20 káwájú wọ́n èsẹ́ bẹ́ẹ̀ wà lámíyà kútùrù ọlọ́run kẹni kéèsè mi mo lówó tóòtọ́ ṣùgbọ́n mo lágbára káàmà fi 5,000 naira síbẹ̀ èmi ìyàwó mi àtọmọ mẹ́ta yóò ní ẹlẹ́à ẹwò sí ẹrí ìdí nàìjíríà tẹ sọ ní ìsìn hmm, èyí tó mẹ́ta kò so kí ẹ tó ní ká jẹ báyìí ní ọ̀tọ̀ pé àti ẹ̀ ti jẹ ọ̀gbọ̀nà ti pẹ́ oríkiri máa ní yóò lè dé wọ́n rọ ẹja sí yóò gẹ̀ẹ́ kéékèèké sí yóò nẹ̀ pàmà yóò ti ní ọ̀gbọ̀nà gbogbo dẹ́yìn obìnrin jẹ ní ìsìn tẹ́ẹ̀ fi gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu mọ́nù ẹ lọ bèèrè àwọn ìyàwó ẹ̀ nírí bí àwọn ọkọ wọn bá fẹ́ jẹ́ kí wọ́n ṣe wọ́n ka gé wédú fún abáyìí bí wọ́n ṣe ráìsì wọ́n ka ọmọ rẹ̀ fún bí wọ́n ṣe rè wọ́n kọ ọmọ rẹ̀ fún wọn ilá aláìlọ́bẹ̀ tí wọ́n gbọ́n sórí ẹ̀bà ní ẹjẹ́ tẹ́ ìpàdé ọlọ́run tẹ́ ìsorí rẹ̀ umu ẹ̀ sọ́ra ayé ní mú ìlọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí mú àbú ìkà ní àwọn ẹ̀dá kan nù òun gan fún rẹ̀ àwọn bàbá wọn nílàkẹ́ ìpìpọ̀ wọ́n ní nǹkan àwọn èèyàn máa ń ba nǹkan àwọn èèyàn máa ń ọlọ́ tọ́jú owó pamọ́ síbi apẹ̀rẹ̀ tí wọ́n fi ń kólẹ̀ ìdánù owó ti wọ 200,000 ó sì ń sọ fíyàwó bí ó sì gẹ́gẹ́ náà ọlọ́bí iṣẹ́ àwọn ilé òrìkejì wọ́n ń kọ́m̀plíkà kí nípa àbúní máa ń dànù ní àbúwọ́ ní máa ń dànù ní ọmọ gbẹ́sẹ̀ tẹ́ǹsẹ̀ yóò ìtírùn káàkiri sọ́dọ̀ gbogbo àdúgbò yìí bọ́gbọ́n bá kọ́mọ kọ́mọ ìdáná èmi èmi kò tí àbá yín dànù ah, ó ní àbúrú máa ń bọ̀ wá dànù ni ọ̀dà kò rú àlefa burú lẹ́sẹ̀ tẹ́ bábá dànù ṣùgbọ́n mi kí mo rán yín o bẹ́ẹ̀ ti ẹ̀rán mi ń jẹ torí àdúgbò àwọn aláì ti pọ̀jù pẹ̀lú òun yìí. ló ń bá palẹ̀ owó àtìlẹ̀. àṣé ó má bò ó bẹ́ẹ̀ lọ adé padà àbùsá dè wọn ti ti mú mi ìjàfẹ́ fi ibẹ̀ wọn dé bẹ̀ wọn bá. ọmọ sí èsè pé ẹ̀ ń dalẹ̀ ẹ̀ńkọ́lẹ̀ jọ tẹ́ ń dà sí yàrá àyà ah, ah. adalẹ̀ yára ó níbi gbẹ̀gbẹ̀ sẹ́lẹ̀ sí wà nílé ìmọ́bà ìsáà nílẹ̀ kàtùkà ah, bá nílẹ̀ àgbànú mo ti ẹ̀ rántí kílẹ̀ rántí torí mọ́ sáfilẹ̀ nílàrọ̀ mú kó kí n bá dé látorí mọ́gbọ́wọ̀sí eh, àwọn afáàpá o gbogbo ọgbà tí ẹ̀fà lọ́dà nùbá ó ní àwọn àtìkárù tí mo máa ń ṣe tí mo sì mọ̀bọ́lọ́ máa pa ẹ̀sẹ̀ mi rẹ́ tí bá ti gbélẹ̀ dárùgbà àbúgbà ìbáyìí ni wọ́n ní ọkọ̀ wọ́n ṣe kí ni. oṣù aládàárọ̀ ni mẹ́ta ti mọ̀rí wọ́n dá lẹ́nu àbílá. yà á ṣe wá di bàbàrà. Allah akbar. Ogún ah. sanu wa o. Ọlọ́run sanu wa o. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا آه iná lílá iná lílá nínú ilé níwọ̀n bọ́ sáré jáde mẹ́ tí ń bọ́ ọgbà àbúta lókú ilé ìdúkéyò mẹ́yẹ̀ bá ti ẹ̀kú ókú ti ẹ̀lẹ́ ilé ọ̀dá jẹ̀rọ à kí wọ́n tọ́jú irú àwọn bá ń wèé ṣe irú àwọn àdáhùn ìdí dé lára àwọn ẹni wọ́n lámi yẹ́kútórù wọ́n èé síwọ́ọ̀kù yóò pèyàwó ẹ̀kalẹ̀ ni bàbá ìdí fowókó ilé obi two hundred thousand ṣé kémi ọ̀sán oṣù mẹ́fọ́ ọwọ́ wájú kí n bọ́ gbé tiẹ̀ sẹ́yìn àgbọ́nà ọ̀sán tiẹ̀ afa àfihàn máa jọ ọ̀sán òye sí báwọn téèyàn ọba ní ààyè ọ̀tọ̀ ní pómi fẹ́ rán èèyàn lọ́wọ́ ojúṣe èèyàn ni ẹlòmíì bá débi pé gbà bí màtá yóò tó pé àwọn hmm, ẹ ṣe ẹfẹ́ sin àkíkọ̀ ìgbà mínísà àkíkọ̀ ní ṣe àkíkọ̀ ìwò ní sí ó ní àbù kí ló tẹ́ fẹ́ sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ kọ́ wò pé kí ìyáwó ẹran àkíkọ̀ lọ́wọ́ rẹ̀ mọ́ wá wò pé ẹgbó ní èrè owó gẹ́mọ́ bẹ́ẹ̀ tẹ́lórí ọmọ yìí tó bá ní nǹkan rẹ́dì 75 lọ́lọ́ 25 25 mẹ́ta yóò fẹ́ mi ní 25 ẹyọkàn ìwọ gẹ́ lọ lẹ́tọ̀ọ́ kó ṣe súrọ̀ wà ní ìyàwó lọ́wọ́ rẹ̀ mọ́ sọ́ọ̀rẹ̀ ẹran lọ́lọ́ àbọ̀ rẹ̀ ẹran àìjẹ́ bẹ́ẹ̀ bàbá ti kí sáyẹ̀tà ní lọ pàmì pẹ̀lú bọ́kẹ́ẹ̀tì wọ́n ń wẹ̀ kí n tó lọ àsùnbà ní ìsinmi wálé padà wà nílé àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ wá o a jọ máa pàdé mọ́sálásí kéèjì ṣe bẹ́ẹ̀ nílẹ̀ fún mẹ́lò mẹ́tò sẹ́ẹ̀mù pé bẹ́ẹ̀ náà tájọ́ forí gbalẹ̀ ti ń ta tẹ́tẹ́ Naam ìmáàmù mi ń ta ìmáàmù bí ara wá débò ní àà àníyàn ni ọlọ́run bèèrè o tí èbá ṣe pẹ́ rí mi ìbá títí sọtínú mi o rírí tẹ́ rí mẹ́jọ sọtínú mi o ìmáàmù ni mi o mo sì ń kírun ní ìṣe ó ti lókun ọdún o mo bá tímọ̀ ṣe o mo kéwo pé àmì kí ló kí ni. ṣé gbogbo yín náà bàbá sọ̀rọ̀ fíṣẹ́ bí láì tani má sàdùn ọmọ tani sàdùn ọpọ́ nu yín tani sàdùn ọmọ orúkọ ìmáàmù ṣe báyìí wá ni ọlọ́run ìjọba jẹ wà lé àníyàn bẹ lórí ẹ̀ nílò sànú ọmọ ogun nínú sáré ọmọ orúkà ní irú yín adarí oyin mà wọ́n lọ pè máàmù nídìí bọ́ọ̀lù 9:30 lálẹ́ wọ́n ti yan sọ́ọ́lẹ̀ pẹ̀lú singlẹ́sì ní pé àwọn ti ti wà mọ́sálásì nígbàtà bá ń sọ̀rọ̀ súnà ẹ̀kùn ní fètílẹ̀ súnà ìṣẹ́ ìgbẹ̀n kápẹ́ kiri ṣe jọ tí klọ́ọ̀bù máàmù wá ní májìlọ yá mọ̀ ọlọ́pàá yóò àwọn eléyìí bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ jù wọ́n ò sì ní sáìsọ̀ tó ọ̀rọ̀ jẹ́mọ́ àti ilé ayé èèyàn bá ti di pé ìwọ̀ntúnwọ̀nsí wọ̀ kéèyàn gbà pé ìmọ̀lẹ́ ọlọ́run ti dáre èèyàn kò ízí o wà lẹ́yìn dáṣọ ìrúzí jẹ́mọ́ àìzì ni tí ọlọ́run bá tú àṣírí ìta ọ̀pọ̀lọpọ̀ wà ilá nǹkan mọ́ tọ́lẹ́tì kèésì ìṣẹ́jú àwọn náà nu obìnrin ó ní bí 5,000 ọwọ́ àkọ́ 50,000 bóde nǹkan bí òkùnkà lẹ́yìn 5,000 lọ́bá di gbé <laughs> abú ìkàwọn yóò hmm. ah, ọlọ́mọmọ sànú abú pẹ̀lú ogun àbí ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́fà ní ẹ̀kẹ́ ah, ìsàrí mọ́ránú ẹpẹ̀lẹ̀ ah, ọlọ́mọ mú ìlú kò tọ́lẹ́tì ó tún ìsì ìkàwọn ní tọ́lẹ́tì ìbádùn rọ̀mọ́ ni àwọn kan inú mi dúpẹ́ àwọn ojú tí mo wé ìkọ̀ sẹ́ntí ń kawó tọ́lẹ̀tì ní wa gbogbo olékọ̀ kan má tẹ̀rẹ́ sí ló lé mójú tó lè rẹ ògiri ń bà sí rí ni yàtọ̀ lára gbogbo àwọn gẹ̀rẹ̀dẹ́ wọ̀nyí bákan náà gbogbo ẹ̀rí bákan náà gbogbo ẹ̀rí jẹ́máà tí a bá bèèrè owó lọ́wọ́ wa a má bí owó ọmọ èlé lẹ́lé kí n ah, mo ní two five àní kí wọ́n fi bá nira rúbọ̀ ìwòrú àbẹ́ mo fún ìbátọ̀ tàkẹ́ ìjẹta àán ní jẹta à ebówó epo já jẹta rẹ̀ lásán ẹ̀ẹ́dù ten thousand ti jẹ́ ní kọ́nà ayé ní ilẹ̀ ìra gààrí ilé èlé lẹ́ni mọ́nì sí àgbo ẹlẹ́ẹ̀kẹ́ lórí ọdá two thousand ní ó pọ́ọ̀sì mi kọ́ níjò lẹ́lò pọ́ọ̀sì ẹlòmí ń wọ sùkùkù mẹ́rin náà pé wàláhì lẹ́rí láìláwà kò sí owó ní ṣòkòtò yìí ṣé kí ó sì mọ̀ pé ṣòkòtò mi ń bẹ́ńsẹ̀lẹ̀ ṣòkòtò eh, ẹyàwó tó fọ́mú wàláhì lẹ́rí wàláhì kò sí owó ṣòkòtò yìí ó tó yọ ẹnu àpòbóòlì àwọn ìbádùn rọ̀mọ́nì ìsìbàmù mú èsẹ́ kí ni ó jẹ́máà tòótọ́ mas'ala dé lọ́dọ̀ àwọn mímọ̀ wípé ní ààyè ìfẹ́ ṣé èèyàn lè máa jẹ́ kíyàwó èèyàn ọmọ bẹ́ẹ̀yàn ṣe tó àti bíyàn ṣe ma ọ̀rọ̀mọ̀kẹ́ hm, mo ti mọ̀ àbúfẹ́sọ tí ó dùn mọ́mẹ́nu tí ó bá ti lókì ní ah, obìnrin mà dáa o obìnrin ṣe kí ni o bí ẹ ṣe ríun ẹ̀yẹ sáà máa fi tútù bá mi tí obìnrin bá ríyàn sọ ní dẹ̀dẹ̀rẹ̀ èèyàn mọ̀ kò bẹ́ẹ̀ dáa ìmọ̀ sọ jù bá ń lọ ni bàbá àwọn ẹgbẹ́ àkọ́ bàbá wà lẹ́yìn ẹ̀rí adá bàbá yìí bàbá tí èyàn gọ́ ọmọ nọ́mbà atm ma àfi kọ́nà bí èyàn bá túnmù bọ́ọ̀dẹ̀ yóò náà wúmù ẹjọ́ kí ní nọ́mbà tó parí ẹ̀nà àgbà alákọ̀ọ́gbàgbé ni ẹ sápadà wọlé kí wọ́n bá ń dà èyàn mọ̀ pé ṣé ẹ̀ mọ bí odidi mọ́ ní obìnrin wà ní ibi àpò ráìsì ni tí wọ́n bá ní mọ́ ní obìnrin pé ibi àpò ráìsì àpò ẹwà kẹ máa ń pẹran jẹ kẹ́gì òróró gbogbo ọkùn ẹ̀yẹ máa wo bí àpínlẹ̀ wá ṣe máa rí ẹn tó jẹ́ pé odidi àpò ní máa rà àpínlẹ̀ tí ń yàtọ̀ sí àwọn ńlájí àpò àpò alájàpẹ̀ àpínlẹ̀ tí ń yàtọ̀ sí alábọ́ alábọ́ àpínlẹ̀ wọ́n yàtọ̀ sí oní agolo àwọn alágolo àpínlẹ̀ wọ́n yàtọ̀ sí sálọgbà wọ́n kùsán

bá a ṣe ń sọ́là ní ara wa ìná táà ń pariwo austerity yìí a rí àwọn tí a ń fi nǹkan nínú wa kí ní gbogbo nǹkan lọ́wọ́ àwọ̀ ọwọ̀ pé èèyàn fẹ́ sọ fẹ́ bọ̀bàtà ṣùgbọ́n ẹ mẹ́jẹ̀ ń kéèta ẹ mẹ́jẹ̀ kí ni o ta kọ́ pé lu ago 10 million naira ọmọ bàtà 5 million naira complete agbádọ́ One and fifty million naira ẹ̀mẹ́jì àsárí máa bá wọn ìǹkè lọ́wọ́ lẹ́ẹ̀kan náà bá wọn complete agbádá one and fifty million ago ten million Bata five million is five million ẹni ta wọ́n sọ̀rọ̀ rẹ̀ weekly ìmọ̀ rí fifty million naira sọ́nà àpàlì kọ́lù tó ráyé sá ọ̀rọ̀ yẹ sá èyẹ dídí tí mílíọ̀n ní ọ̀sẹ̀ lóṣù jẹ́ tún rẹ̀ ní ọdún jẹ́ 1.2 billion jẹmáà ṣe rí gbọ́nà nǹkan bẹ tí a fẹ́ máa fi tara wa ẹ̀dí àkíyà rẹ̀ gbọ́nà pé èèyàn ráyé sá ọlọ́ọ̀bọ̀ ọwọ́sọ asọ́wọ́sọ̀rọ̀ kò yé lọ tọrọ gbà pé gbogbo mùsùlùmí tí bá ń lọ sọ kìí sóló bẹ̀rù ọlọ́run because imanis ima wa lọ sọ wọ́n gbọ́dọ̀ rí tí wọ́n èèmọ̀ gbẹ́lìkà mọ̀ ní bẹ́lẹ́mì lára rẹ̀ aṣọ ti wá káàká aṣọ ti wá káàká ní tó wá ń bá ń sì tẹ̀lé lẹ́yìn bedroom slippers èèyàn fi padlock ìmọ̀ èyí ẹnu ẹ ti rí bí ẹsẹ̀ ẹ̀gànnà ní òjò wọ́n ní kí ló dé ó nígbà tó ń bá mú toothpaste sorry, brush òṣẹ́sẹ̀ ń lọ bomi òṣẹ́sẹ̀ ń lọ kíríkọ rẹ̀ ẹwọ gbogbo àwọn àsìkò ẹwọ owó ti ka bí péjì mẹ́ta nù Qur'an ẹwọ awolada tó ń rí bí péjì àtàlọ ọfọnu ó sì bára wọn irú àwọn ẹ̀dà báyìí ẹni tí wọ́n bá definition gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pàwọn ráyé sáì wọ́n ò tí ìráyé gẹ́gẹ́ wọn ọ̀dáyé mọ̀ ẹbí pé kí definition ayé ìwọ tó ò ní dasọ mẹ́rin lọ ọlọ́ọ̀ráyé sá ẹni ọ̀ráyé sá ń Dangote tó bá ṣe kí ni tó bá ṣe tá a fẹ́ sọ yìí kọ́ máa gbé mikra wà sí central mosque wà lẹ́kọ̀ọ́ mikra kó sì wọ jẹ̀lámí àtàwọn haúsá ń tà tí ò dúbí oní 5,500 lọ ẹni tó ṣe kọ́ ní wọ̀nàwọ̀nà ah, fún ọ̀nà ọ̀pọ̀pọ̀ fún àlòpẹ́ ọ̀pọ̀pọ̀ méjì ibẹ̀ náà lọ́tí àrífín gbó jẹ́ ní ẹgbẹ́ fún ọ̀nà ṣẹ́bọ́ mi nìkan ní ẹkùn kàrẹ̀ wọ́n fún lómi bẹ̀rẹ̀ wọn ní ìdìbí ọ̀ta pẹ̀lú rẹ̀rẹ̀ ẹn tó bá ti ráyé tí wá ń yọ lòlò ráyé sá ẹn tí è tí ìráyé kí ló rí kí ló ń ọ̀kan náà máa gbogbo àwọn pákéjì báyìí náà ni òun bá wọn ọ̀kan náà ni wọ́n wá ara ilox ọ̀sá ẹni wá wọn bá ọ̀lá ayé lọ́kọ̀ yóò ọ̀sá ti rún jọrọjọrọjọ nígbà pẹ́jọ fẹ́ mẹ́rin abú ẹ wọlé kí n gbé ní títí sí kí wọ́n wọ́n lé ayé ọ̀sá wọ̀ ọmọ ìyá ti sùn lọ́wọ́ nígbà owó èsì sílé lórí tó ń bá láyé sásẹ̀ mọ̀ pé kò yẹ kó wà kọ̀ǹfọ́tébù nù ọkàn pé. Ah, ayé ilé mi nígbà òkú mi náà o. ayé ń gbé lọ gbé. orí sábọ́n. wà ìbádùn rahman àwọn ẹrúsìn ọlọ́run bá tòótọ́ òun wọ̀ntúnwọ̀nsì ni wọ́n. ó ń kíni wọ́n o. òun wọ̀ntúnwọ̀nsì. òun wọ̀ntúnwọ̀nsì ni wọ́n. sùfíìsì ọmọ ń bẹ wájú rẹ̀ hundred thousand naira ọlọ́ra sọ seventy thousand kò sí òmìnira tí ó tọ́ ìsan ẹ̀ṣùfíìsì ẹ̀ǹtí ń wí nù ọlágbára kó ọkọ̀ mọ́sí school fifty thousand ẹni ẹ̀ ìntọ́ mọ́ yàyọ̀ yà sáàsù yìí máa nílé òsì mọ́ gbogbo ẹ́ fi dàrú máa nílé òsì home school ní ọwà lọ wá àbúrò rẹ̀ kan tó ń ṣẹ̀ṣẹ̀ parí secondary school ní kọ́ máa kọ́ àmà àwọn tí wọ́n ti wà ní ss1 ẹni tó ní ọmọ kọ́ wọn gan àwẹ́tì ní òkè ìrísọ́ọ̀tì ti ẹ̀gẹ́ o torí kí ni kọ́mọ̀ bá náwó gbogbo tí ń sálàyé fún ayẹyẹ in bẹ́nu ọmọdọ́ ní dáǹsẹ́ lọ́yí bẹ́nu mi bá fẹ́ sínú àgbàtọ́bá tó fi nǹkan ṣòfò bẹ́nu bẹ́ fẹ́ sínú àgbàtọ́bá tó tọrọ jẹ ó sì ní lápò wàlẹ́dínà ìdá àǹfàkù lámìí sẹ́fọ̀n wàlẹ́dínà kùtùrù tọ́bẹ̀ gbọ́tẹ̀ nìkan bá sọ lẹ́gbẹ̀ẹ́ pọ̀ ní 10,000 naira lọ́wọ́ òun gangan fún rẹ̀ ó sì ní 100,000 lọ àfi tí wọ́n bá jọ ná 10,000 yẹn lẹ́nu tán kó tó fi lọ́rùn lẹ̀ àwọn ìbádùn ramanu ìsí ìmọ̀ wà kí á nà báyìí nà dáríkà kọ̀ wá gbogbo nǹkan ìwọ̀n túnwọ́n ní máa ti kí ni o wà ìwọ̀n kí ni o gbogbo bá ṣe wá fẹ́ gbé ilé ìkàrẹ̀ fẹ́ dájọ́ rẹ̀ a wà fi sínú ẹrùfò ábìnú kí ni o rúrùfò ní ìṣẹ̀mí àti ìyàwó mi o nta nani ó sì wà òkè báyìí kọ́dà eléyìí náà iló fà á tó jẹ́ pé àwọn mímà ẹnu wọn kò lórí èso wípé ohun èése dandan lára oúnjẹ ilé wọn ò ní amẹ́rẹ̀sọ wálé o ṣùgbọ́n kò sí inú tó bí ilé lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn sí pé kò rí sọ wálé àníṣebẹ̀ àníṣegbá àti wàkọ̀ sásùn inú lè mọ́ yọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n ọkùnrin tọ́bá tó yọ́ọ̀lẹ̀ fún tó ń ti pé wọ́n ní èsè dandan béèyàn ọ̀bára sí èèyàn sí dáadáa náà a sì láwọ èèyàn kan bọ́ọ̀ padà kó bá ń kó bá wọn náà ní yóò mọ̀ wo fẹ́ǹsì lé wọn lọ́ọ̀kan báyìí yóò sì kò fi bí ju mẹ́ta bóde lápò fi ju

bọ́yá kẹ́yìn náà ní kẹ́ mánéjì wọ́n bá dágbà àrísù ó tó mọ́ gàrí ó wá díẹ̀ láti aago méjìlá pẹ̀lú rọrùn sínú òní irun tẹ́lẹ̀ ọwá rọrùn tásùgbẹ́ ètò yóò rùn ẹnìkan kò sí àwọn láti gíní àwọn là ń síra wa jàmáà ẹmẹ́jà afẹ́bí payàwó àwọn ìbádùn àmọ́ ìsìnbẹ̀ ẹmẹ́jà afẹ́bí pọmá ẹmẹ́jà afẹ́bí para wa náà

àwọn ìbádùn rahman fún iná náà pa wọn gẹ́gẹ́ bó jẹ́ pé kò bá mu fún mùsùlùmí náà kọ́ máa sí kí ni o kọ́ máa náà náà pa la ilaha illallah padà ká sọ wípé nínú ọgọ́rùn-ún asá ti sọ bí ọlọ́ngbà wọ́lọ́dà ní kan sí rẹ̀ ọlọ́ngbà níta àfihàn tàbí wá kúrọ̀ náà wá bá ní gbọ́jú bá sí ń fẹ́ lọ méjì kọ́rọ̀ ní kọ̀ọ̀kan wọ́n dàrú méjì ká sì